oríṣiríṣi ìtàn lórí àwọn akọni ilẹ̀ yorùbá ẹni tó mojú ògùn ní ipa bíi níwèé àkókò àyíndé ti dé tó fẹ́ máa gbẹ́dọ́ àwíkọ́ńkọ́ ti dé ó fẹ́ máa sojú abẹ́ ń kó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létè àyíndé àwíkọ́ńkọ́ dé o ó fẹ́ máa tọmọ léde ó yá tẹ̀síwájú àyíndé àti ìrètí rẹ̀. ẹ̀ tún kò lé o ẹ̀ káàbọ̀ sórí ètò yìí mo kí ìlọ́kùnrin mo kí lóbìnrin mo kárúgbó lé bẹ́ẹ̀ mo kọ́mọdé mo kẹ́yìn bàbá mi mo kẹ́yìn ìyá mi tẹ́ wà lé pátá ẹ kú dédé àsìkò yìí o àyìndé tún ti dé o àyìndé dé mo dé kólókó mọ́ lè roko mo dé kólódò mọ́ lè rodò mo ti dé kọ́mọ mọ́sùnkún ọ̀mú o fáǹfààní ẹ̀yin tí ẹ ti ń bá mi bọ̀ láti jẹjọ ẹ̀bẹ̀ tá a fàdàgbẹ́ tòrọ̀ sí. Si iná níbi tí babaka akínyọ̀lú ìyún babaláwo tó wá láti ìlú kéréte lágbègbè ìlú ọ̀yọ́ tó ti dáfá mọ́lẹ̀ kí ni fáì wí ǹjẹ́ kí lòun ẹbọ àbí kí lòun ètùtù ẹ gbọ́ lórí ètò lọ́jọ́ tòní ẹ mọ̀ bá ń ká lọ. akínyànlú ní kábíyèsí o èkú bàbá yèyé aláṣẹ kejì òòṣà ohun tí fàyìntì tọ́ka sí ni pé ìfẹ́ àkọ́kọ́ ní nkìyín ó ní ìṣèyín pẹ̀lẹ́ ó ní kẹ́ẹ̀mọ́ káyà òkè o torí ọmọ ọba yóò jẹ́ ń rírì o ifá ìní tó bá ti dijọ́ méje òní bọ́ọ̀rùn bá ti kàtàrí tí tó jí lè ṣe déédéé wa ẹ wá àwọn olóyè yín márùn-ún kan lọ jókòó sídìí igi ẹ̀mẹ̀ èèyàn ìdí igi kan tí ń bẹ nílùú ọ̀yọ́ kí ló ní ká lọ ṣe ń bẹ̀ mò ń bọ̀. ẹ wá àwọn olóyè márùn-ún yìí màmá ti jókòó sídìí abẹ́ẹ̀gẹ̀ kí wọ́n mọ̀ pàtẹ́wọ́ èèyàn níṣọ̀kan kí gbogbo wọn mọ̀ pàtẹ́wọ́ papọ̀ ó dà ní lójú gẹ́gẹ́ bí fàyètè ń tọ́ka pé ìgbà tí ó bá fi dórí àtẹ́wọ́ ẹlẹ́ẹ̀kọkànlélógún ọmọ ọba ò yọjú sí wọn láṣẹ Olódùmarè. lọ́kàn àwọn olóyè lọ́jọ́ náà lọ́hùn-ún n tó ń sọ sí wọn lọ́kàn ni pé ǹjẹ́ ǹjẹ́ ǹjẹ́ bàbá yìí ǹjẹ́ ò ti ya wèrè báyìí. àwọn bàbá aláwo kàrìnkàrìn ti wá láti ìlú ọ̀yọ́ títí tó fi délé Ifẹ̀ onídàn ló ń kà ó wá ní ìdí ege kan ká lọ máa pàtẹ́wọ́ ń bẹ̀ èyí ò lọ́mọ bá fi yọjú sí a. ṣé bàbá aláwo yìí ò ti máa sẹ́wọ́n báyìí. bákan náà lọ́kàn kábíyèsí lọ́jọ́ náà lọ́hùn-ún kábíyèsí náà wò pé kí lárakùnrin ìwà ń wí kọ́ lọ jókòó sábẹ́ ẹ̀gì kan wá máa pàtẹ́wọ́ ṣéyùn ni ó gbọ́mọ mi padà. ṣùgbọ́n bẹ́ẹ̀ ti mọ̀ pé ìwàkuwà báyìí náà là ń wá nǹkan ọbẹ̀ n tó bá sì sọnù ìwàkuwà là ń wà. kábíyèsí ó pa àwọn olóyè láṣẹ bó bá ti dijọ́ méje òní bó ti wí gẹ́lẹ́ òun ni ẹ ṣe ẹ lọ abẹ́ ẹ ge pẹ̀lú aṣọ funfun lọ́rùn yín ẹ ṣe bó ti wí ẹ ṣá bólógùn ṣe ní ẹ ṣá n tó wí gan-an ni kẹ́ ẹ ṣe. wọ́n lẹ́jọ́ ọjọ́ pé ìjọ ìgbà tó dijọ́ méje àwọn ká àwọn olóyè yìí gbogbo wọn pèsè sábẹ́ ẹ̀gì ẹ̀mí ọmọ bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ gẹ́gẹ́ bí akínyànlú ṣe sọ ìgbà tàtàwọ́ ọ̀hún dé orí ẹlẹ́ẹ̀kọkànlélógún kí ló ṣẹlẹ̀ ǹjẹ́ wọn bá yọjú àbí ò yọjú ẹ gbọ́. ìgbójúlẹ̀ ẹ̀kọkànlélógún ọmọ bá yọjú tòótọ́ inú wọn dùn ayọ̀ wọn kún wọ́n bá kú wọ́n rò ó di ilé kábíyèsí aláàfin ikú bàbá yèyé kábíyèsí o bó ti jẹ́ bó ti jẹ́ rèé báyìí kásà báyìí káwòdè ìgbà ìgbà ìgbà ṣe bó ti wí ìta àríre ọmọ bá yọjú ń tòótọ́ o inú kábíyèsí dùn ayọ̀ wọn kún olórí ẹ̀rín ẹ̀rín gbojú olórí kan olórin rẹ́ẹ̀rín ayọ̀ abiyamọ tòótọ́ ah. pẹ̀lú ìyàlẹ́nu ni kábíyèsí fi sọ̀rọ̀ yìí ah kàyéfì lọ̀rọ̀ yìí jẹ́ ibo lè wà ti rí i ibo ni arákùnrin ti wá àkíyèlú àbí kí ló pòkọ ara rẹ̀ ọmọ ìlú ibo ni àbírù babaláwo adífàṣẹ́bí àjẹ́wò rèé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ní kókó bẹ́ẹ̀ ni ó ní kókó ẹ̀ máa bá ń kà lọ. inú ọ̀rọ̀ tí kábíyèsí sọ láti inú ìyàlẹ́nu tó yà wọ́n lẹ́nu lọ́jọ́ náà pé ah irú bàbá wo leléyìí ó wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ àbírú bàbá aláwọ̀ adífàṣẹ́bí àjẹ́wò rèé èyí ló fa sábàbí orúkọ ìlú yìí lọ́jọ́ ọjọ́ náà ǹjẹ́ kábíyèsí wá béèrè akíyọ̀lú o bínú mi ṣe ń dùn tó mo fẹ́ ò béèrè kan mo sì ṣèlérí pé ń ṣe nǹkan tó o bá béèrè ń ṣe fún ọ. kábíyèsí o aláṣẹ kejì òòṣà mo súnmọ́ba níwọ̀n ẹgbèje mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà kábíyèsí ikú bàbá yèyé èyí tí mo fẹ́ ni pé bí n bá ti ń lọ ìlú wa pẹ̀lú àyọ̀ àtàláfíà ẹ dákun ẹ bá ń wá àwọn ẹrú yín bíi mélòó kan kán tẹ̀lé mi kájọ lọ́mọ́ gbé nínú ìlú mi lọ́hùn-ún bẹ̀rẹ̀ sí ní ṣe ní tó fẹ́ náà nù. kábíyèsí ní ṣe ní tó fẹ́ nù ó ní bẹ́ẹ̀ ni ṣe ní tó fẹ́ nù ó ni ó dà ń gbà náà ó bá jẹ́ ní tó fẹ́ nù mo ṣèlérí pé wọ́n ṣe fún bó bá ti ń lọ wọ́n fún ọ lẹ́rú bíi ọgbọ̀n kàn tẹ̀lé ọ̀lú kàn tẹ̀lé ọ̀lú rẹ̀. kábíyèsí ní ẹ̀yìn ẹ̀ṣọ́ o bàbá o bàbá o ẹ bá ń wọ aṣọ tó dáa tó dùn ún wò tó jọjú ẹ bá ń kó fún ẹ bá ń kó fákíyọ̀lú ẹ jẹ́ ó bù sára kó jọ̀yàn kó jẹ ní ọba. báyìí làkíyànlú bá gbéra láti ìlú ọ̀yọ́ lóde inú ìlú yìí inú ìlú tó ti wá. ìgbò débẹ̀ akíọ̀lù ló jẹ baálẹ̀ inú ìlú yìí àtìgbà náà láti ń pe orúkọ orúkọ ìlú yìí ní ìlú àdífàṣẹ bí àjẹ́ ìlú àdífàṣẹ bí àjẹ́. wọ́n ti ń porúkọ yìí fún bí ìgbà mélòó ìgbó làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pa orúkọ ọ̀hún dà díẹ̀ díẹ̀ ó di pé wọ́n yọ àdífàṣẹ kúò ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pòókọ̀ ìlú ọ̀hún ní ìlú àjẹ́ ìlú àjẹ́ fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ ti ń bá wa bọ̀ láti ìjẹjọ ebi láfi àdàgbà ètò rọ̀ sí mo lérò pé ẹ̀ ti mọ in sábàbí orúkọ ìlú yìí ìlú tá a mọ̀ sí ìlú àjẹ́ tí ń bẹ níjọba àbílẹ̀ àfijó nípínlẹ̀ ọ̀yọ́ ẹ̀kọ́ wò lẹ rí kọ́ nù tàn yín ìjọ ti ẹ̀kọ́ yín lẹ́kọ̀ọ́ rárá rárá kí ló kọ̀ wá bó bá kọ̀ yín lẹ́kọ̀ọ́. èmi àyèdè ń tèmi ntí ìtàn yìí mi ìní pé aṣọ ńlá bá aṣọ ńlá bá ẹ̀kọ́ náà lèèyàn ńlá odò tá a bá sì fojú rí náà nígbà míì àmọ́ àgbẹ́ni lọ ẹ dákun ẹ̀yin èèyàn mi nílé lóko lọ́nà odò àfojúdi ẹ̀mọ́jà ṣe àfojúdi mọ́ o kò sẹ́ni tí ò lè ràn yàn lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tí ò lè ṣe ni láàánú kọ́kọ́rọ́ ọ̀la tèmi àyìndé ó lè wà lọ́wọ́ tìyìn bẹ́ẹ̀ tẹ̀yìn náà pàápàá ó lè wà lọ́wọ́ tèmi náà ká má fojú kéré ẹnì kankan torí òní làrí kò sẹ́dà tó mọ̀la bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba ìlédùmarè kò dá wa bákan náà àtijọ́ àláyé ti dáyé ńlẹ̀ àparò kan ti ń ga jù kan lọ ẹ̀já bọ̀wọ̀ fóníkàlùkù ẹ̀bùn tọ́lọ́run fóníkàlùkù wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi àyìndé mo fẹ́ mọ̀ ṣe fẹlẹ́ ìṣe lọ lọ́jọ́ tòní oníyàn ṣe ọlọ́wẹ̀ ṣe ẹ̀yin tí ń bá ń fìfẹ́ jẹ́ náà mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run bọ́tìnì mi olúwatúnsìn mo kí ọ kí ọ ikú ò ní í já ọ lẹ́yìn mi o láṣẹ Elédùmarè ó dàbọ̀.